Iṣẹ́ àwọn àpọ́stélì orí ogún. Paul lọ sí Macedonia àti ilẹ̀ Hélènì. Nígbà tí ariwo náà sì rọlẹ̀, Paul ránṣẹ́ pé àwọn ọmọ ẹ̀yìn. Ó sì gbà wọ́n ní ìyànjú. Ó dágbére fún wọn. Ó dìde láti lọ sí Macedonia. Nígbà tí ó sì ti la apá ìhà wọn nì kọjá, tí ó sì fi ọ̀rọ̀ púpọ̀ gbà wọ́n ní ìyànjú. Ó wá sí ilẹ̀ Hélènì. Nígbà tí ó sì dúró níbẹ̀ lé oṣù mẹ́ta tí àwọn Júù sì dènà dé bí ó ti ń pète àti bá ti ọkọ̀ lọ sí Síríà ó pinnu rẹ̀ láti bá ti Makedonia padà lọ. Sópátérù ará Beria ọmọ Paruru sì bá a lọ dé Asia àti nínú àwọn ará Tẹsalóníkà Aristarku òun Sekundu àti Gaiu ara Derbe àti Timotiu àti ara Asia Tikiku òun Trofimu ṣùgbọ́n àwọn wọ̀nyí ti lọ síwájú wọ́n dúró dè wá ní Troa àwa sì ṣíkọ̀ láti Fílípì wá lẹ́yìn ọjọ́ àìwúkàrà a sì dé ọ̀dọ̀ wọn ní Troasi ní ijọ́ karùn-ún níbi tí àwa gbé dúró ní ijọ́ méje Pọ́ọ̀lù bẹ Troasi wò fún ìgbà ìkẹyìn àti ní ọjọ́ ìkíní ọ̀sẹ̀ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn péjọ láti bu àkàrà Pọ́ọ̀lù sì wàásù fún wọn ó múra àti lọ ní ijọ́ kejì ó sì fa ọ̀rọ̀ rẹ̀ gùn títí di àárín ọ̀gànjọ́ fìtílà púpọ̀ sì wà ní yàrá òkè náà níbi tí a gbé péjọ sí. ọ̀dọ́mọkùnrin kan tí a ń pè ní Eutiku sì jókòó lé ojú fèrèsé oorun sì wọ̀ ọ́ lára bí Pọ́ọ̀lù sì ti pẹ́ ní ìwàásù ó ta gbọ̀ngbọ̀n lójú oorun ó ṣubú láti òkè kẹta wá sílẹ̀ a sì gbé e dìde lé òkú nígbà tí Pọ́ọ̀lù sì sọ̀kalẹ̀ ó wólẹ̀ bòó ó gbá a mọ́ra ó ní ẹ má yọ ara yín lẹ́nu nítorí ẹ̀mí rẹ̀ ń bẹ nínú rẹ̀ nígbà tí ó sì tún gòkè lọ tí ó sì bu àkàrà tí ó sì jẹ tí ó sì sọ̀rọ̀ pẹ́ títí ó fi di àfẹ̀mọ́júmọ́ bẹ́ẹ̀ lé ó lọ wọ́n sì mú ọmọkùnrin náà bọ̀ láàyè inú wọn sì dùn gidigidi ìrìn àjò láti Troasi dé Miletu ìgbà tí àwa sì ṣáájú àwa sì ṣíkọ̀ lọ sí Aso níbẹ̀ li à ń fẹ́ gba Paul sí ọkọ̀ nítorí bẹ́ẹ̀ li ó ti pinnu rẹ̀ òun tìkára rẹ̀ ń fẹ́ bá ti ẹsẹ̀ lọ nígbà tí ó pàdé wa ní Aso tí a sì ti gbà á sí ọkọ̀ a lọ sí Mitilene nígbà tí a sì síkọ̀ níbẹ̀ ní ìjọ́ kejì a dé ọ̀kánkán Kio ní ìjọ́ kejì rẹ̀ a dé Samo a sì dúró ní Troglilioni ní ìjọ́ kejì rẹ̀ a sì dé Miletu Paul sáà ti pinnu rẹ̀ láti mú ọkọ̀ lọ ní Haefesu nítorí kí ó má bàa fi ìgbà náà jókòó ní Asia nítorí ó ń yára bí yóò ṣe é ṣe fún un láti wà ní Jerúsálẹ́mù ní ọjọ́ Pentikọ́stì. Paul bá àwọn alàgbà Éfésù sọ̀rọ̀ àti láti Mílétù ó ránṣẹ́ sí Éfésù láti pe àwọn alàgbà ìjọ wá sọ́dọ̀ rẹ̀. Nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ rẹ̀, ó wí fún wọn pé, ẹ̀yin tìkára yín mọ̀ láti ọjọ́ ìkíní tí mo ti dé Asia bí èmi ti bá yín gbé ní gbogbo àkókò náà. Bí mo ti ń fi ìrẹ̀lẹ̀ ọkàn gbogbo sin Olúwa àti omijé pípọ̀ pẹ̀lú ìdánwò tí ó bá mi nípa ìdènà àwọn Júù bí èmi kò ti fà sẹ́yìn láti sọ ohunkóhun tí ó ṣàǹfààní fún yín àti láti máa kọ́ yín ní gbangba àti láti ilé dé ilé tí mò ń sọ fún àwọn Júù àti fún àwọn Hélénì pẹ̀lú ti ìrònúpìwàdà sípa Ọlọ́run àti ti ìgbàgbọ́ sípa Jésù Kristi Olúwa wa jẹ́ nísinsìnyí wò ó ọkàn mi ń fà sí àti lọ sí Jerúsálẹ́mù láì mọ ohun tí yóò bá mi níbẹ̀ bí kò ṣe bí ẹ̀mí mọ́ ti ń sọ ní ìlú gbogbo pé ìdè ohun ìyà ń bẹ fún mi. Ṣùgbọ́n èmi kò ka ẹ̀mí mi sí nǹkan rárá bí ohun tí ó ṣọ̀wọ́n fún mi. Kí èmi kí ó bá lè fi ayọ̀ parí eré ìje mi àti iṣẹ́ ìránṣẹ́ tí mo ti gbà lọ́dọ̀ Jésù Olúwa láti máa ròyìn rere orí ọ̀fẹ́ Ọlọ́run. Jẹ́ nísinsìnyí wò ó, èmi mọ̀ pé gbogbo yín láàrin ẹni tí èmi ti ń kiri wàásù ìjọba Ọlọ́run kì yóò rí ojú mi mọ́. Nítorí náà, mo pè ń ṣe ẹlẹ́rìí lónìí yìí pé ọrùn mi mọ́ kúrò nínú ẹ̀jẹ̀ ènìyàn gbogbo nítorí tí èmi kò fà sẹ́yìn láti sọ gbogbo ìpinnu Ọlọ́run fún yín ẹ kíyèsára yín àti sí gbogbo agbo tí ẹ̀mí mọ́ fi yín ṣe alábòjútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tí ó ti fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi ìkookò búburú yóò wà àárín yín lí àìdá agbo sí àti láàrin ẹ̀yin tìkára yín lé àwọn ènìyàn yóò dìde tí wọ́n máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn Nítorí náà, ẹ máa ṣọ́ra, kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru. Jẹ́ nísinsìnyí ará, mo fi yín lé Ọlọ́run lọ́wọ́ àti orí ọ̀fẹ́ rẹ̀ tí ó lè gbé yín dúró tí ó sì lè fún yín ní ìní láàrin gbogbo àwọn tí a mímọ́. Èmi kò ṣe ojúkòkòrò fàdákà tàbí wúrà tàbí aṣọ ẹnikẹ́ni. Ẹ̀yin tìkára yín sá mọ̀ pé ọwọ́ wọ̀nyí ni ó ṣiṣẹ́ fún àìní mi àti ti àwọn tí ó wà pẹ̀lú mi. Nínú ohun gbogbo, mo fi àpẹẹrẹ fún yín pé nípa ṣíṣe iṣẹ́ bẹ́ẹ̀ yẹ kí ẹ máa ran àwọn aláìlera lọ́wọ́ kí ẹ sì máa rántí ọ̀rọ̀ Jésù Olúwa bí òǹtìkára rẹ̀ ti wí pé àti fúnni ó ní ìbùkún ju àti gbà lọ. Ìgbà tí ó sì ti wí nǹkan wọ̀nyí, ó kúnlẹ̀, ó sì bá gbogbo wọn gbàdúrà. Gbogbo wọn sì sọkún gidigidi, wọ́n sì rọ̀ mọ́ Pọ́ọ̀lù lé ọrùn, wọ́n sì fi ẹnu kò ó lé ẹnu inú wọn sì bàjẹ́ jùlọ fún ọ̀rọ̀ tí ó sọ pé wọn kì yóò rí ojú òun mọ́ wọ́n sì sìn ín lọ sínú ọkọ̀.